أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله المصطفى المبعوث رحمة للعالمين محمد بن عبد الله عزيز عليما عرفتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم ورضي الله تعالى لسادة التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومقلديهم بالإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين وأنزل الشرق والمشركين والكفر والكافرين ودمر أعداءنا أعداء الدين آمين يا رب العالمين اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وأنفعنا بما علمتنا اللهم اغفر لآبائنا وعلمائنا وارحم لأمهاتنا اللهم إنك على ذلك قدير barki da yi ne ìgbẹ́jà sọ̀kú ìmọ̀dákẹ́ sọ̀kú yẹ títí sọ̀kú mìíràn tó na gara tó a. nga bautan wala ya wajen wayo layi zandun da bai daga ya baki boyana sai ci gawa mai da bayi ima gwani ya ji sai ci gawa mana da dalili guni ime gabata mai fi bau wa gwani na ya ji sai ci gawa mana ceci ma goga wa mai nye mafari nasi kuranu gan lokadi manna lahu ala lilmu'minina idh ba'asa fi rasula era to mafari daona ya kakancha na lawa gwaile ya ni ceci ga wa ma sai ci na mai yaji gawa ma da na wago gawa mai na eh ji zawangi gawa ma duwai bawon ibu hadisi ya rasulu sallallahu alaihi wa alihi wa sallama daga abalagu thana'i jazakallahu bi khair dudundan da nan ga gawa da zawan ne bo khairu alkhairi alkhairu ne ne ba wannan ganin be bolo bolo na ji ba wannan be bolo bolo na ji ji a wannan nan cikin ga tuna duduna ga du pata na lu ya da be ba duwa yo be bayan aduwa yo addu'a nan cin ga annabi ga afdalu sana'i Qur'an da cin adalahu sana'i jazakallahu khayr yan dan da nan lawan ya ji ya wo patana wo ci ga wa gau wa mai wa ga wa gau be na gainu ji ya wa na oga soku gau be alkhairi oga soku gau be alkhairi nga yi jazakallahu da khairu larabawa da kelma man na jikpe katu ya gana a ga ga alkhairu to e wange wange na yi fi bona be na je bayan ba shari'a mai da jinai wa e ba ngalin da yin dondo na gajiya wo pata nini wo mi ni guwo na fi alkhairi wo wacce cha guwo won na bayni wala cha yau nyana wo jiyu na wo ga ya no a wona wa yi ga sai cha go ga wa yi ma wo ne ya ji sai ci ga wa mana wo ye ko kibo e bana wa ji musulmina umake nuwa ya ji musulunci na kuma ya gagan ya fu wani ji zawangi mini zawangi na ji na wuce ya yi nuwa musulmi ebe wani zane shi ji musulmi na zawangi ga yi ka shi haji zawangi zawangi ga wace gije ya gije wadda ya pano ba amadu ya pabe bawe ebe na ya kuwa mai da shi ame kɔ ame ka keka eka wɔ keka ne wɔ abe si na yi ne paloma ne si ne ka si yi eyi ne ka mo amala atatɔ ne yi ya dza nfani ne yi adi ni na wo na danyiwo bi anyi ye si wo wòle wo dan kye ye wo yi ne yi ne baabo zawangi tola na yi musulmi na zawan yuro tola na mani musulmi na zawan yuro to amma mini zawan yuro gance ne za guru amma ne za tete ko za ka ka na wuce na wuce za kicha wuje za guru an ci daga baga na guru wannan yaya na kike na juya bai kangana da tebo sai ci agwa gawa mai na wayi ji zawangina wujin ya kungiya wujin ya sosongiya wujin ya fufungiya ewe ne gani kendo wadanda mini waye zawangina ya ci ga nan ko rakun nan abele mini aye kendo wele aye dani ken do mo wo bele mini wo ye inza ni wo ga yi ne ya za ne ya ne bi sokona wo ga yi ne ya za na ji tsuna wo ga yi ne ya za na ji shugaban kasa na ona unji wo ga cha ta shi wo ga so cha wo ga wa mai uma wo yi ne ya ji so ye chi ga wa ma ne ye ga a chi go zawangi bele mini wele zawangi ìzàjí bẹ́lẹ̀mí ni wéèlé ìzàjí ẹ̀má ìdájí bẹ́ ìzàjí bọ́nu bẹ́lẹ̀mí ni wéèlé ebo ni ya èdè ládẹ́fì tí ó yàbá ajá etí ezi bọ́ ayọ́ etí ìzàjí bọ́ nga mali da soko ji wo kaka yin ko mu ja ne bi wo na mu ma ji na na ŋun jin wo ŋun ma kẹ́ ẹ̀ bẹ́ẹ̀ nu ká jin na ẹ̀ bọ́ yìí gun ẹ̀ lọ yìí wọn anabi adamu ti gbawo di ŋun ṣe wá bá wá zànà wọn kẹ́ sábẹ̀ yìí ni wọ́n yìí ŋun ti bangi nínú mi ni bangi yìí o nyɛ kasata gɔɔ ko kuma yɛ gɔɔ api ŋun ti a jin na kɔ yìí. eti mana da bana me sun yi kunwai ga bana kawo magani na niji ga tannawo ga Allah biwa ga a ci ba so kwa ga gawa mai na yi ji zawa gawa mai ba ciganci so ya ci ke yayi ji musulmi umar waye ji kiyo musulmi a ci ba ezali musulmi na na mai ji musulunci ɗaya zalimai musulmi nan na mai ji musulunci te na jidan adada na na. ina cakatona amma waje dan ba bukatan ba kwaye na nan adega ga tsale shi landon da dake dauna ke laji a jin babun a cikin musulmi ga wani kawalin zunubai jin biyu yau eh repeat one kashi aya mireji wo amma ga yayi e, ban ya ji ba so na cika tuna yake annan da miya na kuma la ya jaga kuma kwalle iri shishe na ban na sheba ni ne to ito iya e e be a biya muda be yi mini tun ci agwaga wa mayan wọn wò jí ìzàgí wọ́n yà dájì wọ́n gá wà á ma nyẹ́ ìzàgí ní jí wọn náà wọ́n jẹ́ ẹgbẹ́ gbà wọ́n yà tí wọ́n wọ́n yọ. a ti lọ ìdá àbámọ̀ ìlú pé ìlànà wọ́n ti ga kí nínú pé ó pátá ní àgbẹ̀ndọ̀ ní tánu pé tánu ìlànà wọ́n ti ga ní ngáyì dọ̀kítọ̀ alájẹ àyà abúgbàkàrì a ti lọ kakunan nan sakoyi dabo nan nan don doga tumbu kafu ba duhu na kewa gagabe da nan so kwa so gebe ajiye so kwa so gebe aji so ya ci masu ajiye ya gebe etu agba ya ajiye abe za ci ba ya ziyo mai nufe etiga ila mai nufe ka tiya jiyo ike ga wuce ya egbo galen so eti pe nu pa wuce ji zagi zagi na wuje egbo egbagbo wuje egbo zumajimbo nga malu ga wa ugba giji nga zandon do yin wacha sai zane za ciwo cina zandon do ma gagwa da mutunci zagi ya sai zane ga agba injo mu ga su zuye kuyi na waje o wote giveaway mine na oga adaji a sokona zana alo nana izagi mawu zana alo alijen nana izagi mawu kashe oga bagi ma bagi ye ga wode ila wa nana bida shi duna gele bo elu na jiya mamawu ha ah, eja ebe na akawa ejicha a chigo amma wa ya dina ga lebo ilo na na zama mawon sabe ilo na yiye mawon eji suna nupen suna nupen ci ilo en ganjin lami ne o ganye ne ba gi ganjin na nga to yi zaje a jo mo ye ko ji ne bo kama ya chaga na yi zaje go to ba gi gana a ci ga ka ne a chaga ga gbima laya gaba ni section na bitiya nana be karatu ya ekuzi ya yi zaguwe na wayi de ji sare na ni rujin da na gaba bi ja loku ga in zagi kashi ba gidi loku ga in zagi yan adoku yana ba gidi ba gona in zagi na gauna baabi yɛ wotɔ bɛ labɔ na gị kyikya akyɛ lɛ egboro lɔ ayɛ adi ni bɔ ana akyi ala ama mba gaba na yɛ ya agɔ e na ga awa ama tɔ ma agɔ ga ama yi na ɛga bɔ tɔmɔ yi de nini ɛba kyi na. kíláàsì jẹ́ ó ní ìyàgí yìí tún yá ó máa gbọ́ kíláàsì náà pta yìí tún náà náà wọ́n ti bá yìí yà á. ìyẹn láàjì yẹn wọn náà jì yẹn wọ́n ti wá náà ẹ gbomi à wọ́n jẹ́ ètò kíláàsì náà náà. ẹgẹ́ ilé náà náà lámàrí yìí ló kún sára yìí wọ́n ká àgbọ̀wọ̀ àti mbàbọ̀lẹ́gbá ni ẹ̀yà náà gbọ̀gbọ́n bá iya gina jiji wali mai karatu Kur'anu iza shi ta gumi fitiyo na bai ba gina jiji karatu Kur'anu iza shi ta gumi fitiyo ne wayi 100% le kyarun wa na gaba gida na kuma ina jiji ne ina ba jiji wa ba goma ina jiji wa wa ji kashi wuja to amma ibe a gaiwa ga agbago kacha abu ẹ̀pá e ló mú igàgbára ara ta ani gagara ta ana ganin da dudu ba goga ku e butu ya ke no ba ge ga da ku sha gwali ki ya ni ga fe lo no ga ji ya ni ga ji wa ni ya wa ko ga ga ya ji mutuncin ga ciya a ji wa ciya ni ni don a ga yi kunu don eti kana ta tu wona ju ada ba wa ji be papa gi tẹnudọ bá dé àfẹ fò báyìí kúnú fẹ lọ fẹ fò báyìí kúnú fẹ lọ lọ ká jẹ àyìn làjì ee kí wọn ká ká yẹn di mutu tí wọn ká di kí o báyìí ma ká zá yà bẹ́ẹ̀ làbá kí wọn ká bẹ́ẹ̀ mi wọ́n yìí wà dẹ́rẹ́ àmọ́ yìí ká zá yà kí á làbá kí n bìtí ká zọ́ ni là ń náà ṣu kí lẹ́ náà ẹ̀ nàkì láti ilé nàkì di kí o dájà ẹgbẹ́ yẹn bọ́ soko tenu kwan ci jimo ina kina shuwa elatu etoke na madanza jibona Eki deja iki chini ngene na ndonde banju wana achigo alijanna tu ada ndonde na apa alijanna ni nasiye ne yene mpana alijanna yene mpa achi upani mbeza na jiza ni mpane mbaba ngijiga apa alijanna niyo har annabi ga mutigi sarai na zane shi maza na jifi alijanna wani majority na jihannan ba wato yin bele wani waje ko a ga oji na waji a ga oluba na waluba aji a ɗafi alijanna bu aji mai a ga mafi na bu ibe kuti ba na mini ni ma guni na ngwa ina ya ji tsoci ga wa ma na tsoci ma ngwa ga wa amma ibe ni ma na ji ina ida kuti ibe guba ni'matul islami wa ni'matul insani. wajinan kwa wajinan dia wajido kwa akyi lɔ mini ni ma eto ekyi yi nu gyi ayi no nyɛ ndondo ga ato egbɔ gbada kyea ama ato ekyi abani adama wɔkyi wɔga wɔlɔ kɔdi kɛrɛ mu na abani adama ya egi a ne da adama wɔkyi wɔ amanna ofilibar wɔlibahar wɔn ga ta wɔn agagada ni yɛn yɛn wɔn kyi fɛ elobi wɔn nga ta lakpantsi wọn gbogbo ta tse wọn titi fi lobi wi wọn ade ye ti edubo ye wọn ato edufe ta tse wọn titi fi lobi wi ko amalina filiban waliba sɔkɔba wàllu zakana hɔn mina tayi baati nyɛ nama ma ye ji gɛn kpaata na nga la wa ye ji o. ayan dondo na mai gingaya na gingi na jengi ciya da wangi amma to ce ta bala da wangi jengi ciya yan lucin ne matula insani wage gili kan ebe obaji mo wage ginin ko wage jira kunyo na mutum ba gwaje za wangi daga na rakun ga ba yi ba dana na karakun dana na kanan ko dana na kanan gi dana wajen ma ga gawa gina na kanan gi e manu mai gi ga yan nan ko ken be nan ko mai gi ga yan amma ke labada da magunu fi khadimu yu ya inda cin ni zawan yana sai wa ya khadimatun ko khadimun ya zawan ni na yi ciwo na wa fe da gawa mai tunu sada wuce yoyin idan mima wuki nematul irsani tucin na wato na tutufi na laƙad mannan lawo alal mumini na idan ba a safi rasulun mai yabi albarkoshi a cigau ni mai ni cikin cin nematul ƙur'an wa mai yara da ya kalli na cito littafi na ga e, littafi na nga shi da lokaci wa wani guni ni na na tsoye ci jiya ya dana tsoye ci agwo ga awa ma ina ya juna yi ma agwo ina ya ji tsoye ci ga awa ma a ci ga mu ci agi ba ga ebeji yìnyín abọ́gbá ní dáná láyé pàṣẹ tún ìdáná yìí dìmí ní ìbọn agúngún ọ̀ agúngún etí etí mímí sì tún wọ̀ àgbẹ̀sẹ̀ yìí déjì abọ́ àbàtí pátá náà lẹ́kẹ́ gbá ní ìdáná yìí tún náà ibà náà agúzàgún ọ̀ kọ́ agagún mọ́ wọ́n àyè déjì sára yìí náà kankan agazàgún ya me kpalili daa bo ya bacha ma de bo ya na na ye ga ba goza ku go ni me babo so na wo shiba ni da na wo to bebe go ya la o la ga aga la o la be ma e bo e wa to enjo de uji wo gba o jai e. ni ni wo ha ma na fil bar ní ìmọ̀ ẹ̀rọ káwọn ọmọ táyìlà tí ó ní ṣe wà ní tó ìṣìgá wa kí ni wọ́n gán lábẹ́ mi ti láìsà ní ṣe bí ó yẹn ní làwọn yìí ṣe tíjú yín nana yẹn ní làbúrò ṣe tíjú tú wa ní iye gẹ́gẹ́ bí wọ́n bá ní ṣe dáná ẹ̀ṣà ṣe dẹ́gbó á dẹ̀tọ̀ ẹ̀yìn ti fọ́fà jẹ́ àmọ́wọ́ gán tọ́lé kàfẹ́ àlélẹ́rẹ́. Ka ni ma ga te mi na fe da go mi zan do ci go ba ci laya ngo mo de wa tu kabu da ho zanai wa mu ga te mi na wa de wa tu kabu da makanta paman ene tu ce wa me yi ci ga ya ne o ga ci ga na me ye wa me so ko ga uji wa yi na ka sama be ki ga ke ba azu ke to wa keto ya ce waɓe ya ti ni ma na jiwuji a yi nebo ku be tu nga ma ya gani lo so ko ga ma yi fa'alu la bi azabiku in shakartum wa amantu kya la ni goyini ni aya ya no ma aya ya ni amma be sharati kya la ni cha gwa wa yo in shakartum ya ga ji sai shiga wa mu wa amantum ya mata ga so koya yayo an kalli da wani yiji mu ga kundon musamman gi siyasa lokaci da be gwamnati ce da egi wato lokaci da be gwamnati ce be egi wato ina gi ga jawani mala ya ke nawa mana ko bajo ko yin zajo kai bu approve yin nan na ga tun la shi da ya bajo wote na wa shi na mun ga gban wa wa yo wote mun ga gban za na ga lo shi zan don do alele wa na yo wote za na shi ti boko ala mu ba na jin no ka ci za wa ni wo ma ba le ka no giti ban na wo Nigeria wa ba za na ifi bu bo ke no e shi ba ni da na wo za ni da shi Nigeria wo bo wo ina amma mun nnaga yi ube yo nnaga kan wo nnaga to efunu wo maa lɛ wo nnana mo ne bɛ kike ni da na ma ke ke ga wa ya o ke ko ga zɛ bonya aluma musulumi ya o ke ko ga zɛ bonya musulumi ya ha ci ga gominati yo gominati ga gbe atuwa gominati ga da atuwa a ci ga ake ne la ilo baga ba ni na zawangi ya gengiti asoko batan aya ke baba buhari 100% zawangi me ya ke otwa ko ni ni ni ni guo bo ana to ka ndo ndo ana le cho ga na na eke ne wa yi ni dia bo na adua ya jawre wallahi tallahi sunna billahi alladhi la ilaha illa huwa atuwaye maaluma ya musulmi ji ga gwa mulkin na ci da waba babore amma ga ya yawo ya wudi lana la lawu ya wona yizo a ci sana wa tuna nga yizo ina wukin ba wai na naga down igba mi o igba mi ga o kene ye ga gona ga bí àzáàbí kan kí ìmì àti bí àzáàbá mímì àti ẹni kí ipa bí àzáàbá ibà bò yìí ni ṣe alẹ́ ewu ìmẹ́bẹ̀ yìí ni kí àlẹ́ kí ègbò yìí bí o káyì gàgbọ̀ kí èyí gàá jẹun dalili wiki náà ìṣe àgùn wa ń ṣàkárùtù wọ àmàntù nini nídà wọn mini yẹn gàjí dáná yìí gẹ sọkọ àgùn gáà wà á mẹ́yìn náà nẹ́sì kùránù kí èbẹ́bẹ́ ọ̀gá. igabata mucucu biu di ku ida ehama la in shakartum la azidannakum wa la in kafartum inna azabi wala yana dangi do jayo nyene da bona da ku so ko da ku ti jiba bonna obedo kuma jiba to jibo nga wallahi in shakartum gbagbati wo ya ne nana wo efe dube ina lansi na umala deja na wo bi umia wo la utsɔ o tege soko ya o nga mala la yi wɔn o tege soko ya la kan o nga mala kan o be do wa yi e gaji de a cɛ hundred percent soko akuti tse wa gɛɛ gɛnɛ wa gɛɛ o da na edi ba kisi ma o de na wa nyibo tso esi ka akuti tse be do o ti o gɛgɛ o tso go o nga yi koko mbe ba cho na wodi ajibe tu eleyi ya marje huku fa wona bi ukum be ma kuntum kafan ya gwana oga kana sagara na oga sana gaya na oga gana loba na ga ba oyin lona kabo soko jeda ya jibe tu mma ga agaghị ga aga ụga ya ụma ọmada ma ị ga agaghị aga ụga ya gwa nnọma ọmụ ya achịgọ la'in shakartu wallahi ya ga imanu ji ya ce ji gawa mu ne na sokoji ya ne ya gbauya umagbaye ya la'azi da naku da na guba ba in ga soko ga wala in shakartu la'azi da naku wallahi na dagona lazwa a ci labebi wala in kafartum inna azabi la shadid e maga ga tuwo eh ko yi ga tile wa yin da jiba ta mi ga ta na tu ko ga ni ne ne na shi e ku na ji kula saku wa de wato saku to wa de ja e bana da de lokaci ne ko ko cina atewa a makkan waya ma yanzu kiyaye ka to so ga lamawa da zana ga wobe na sai ci ne yin za kwa ya ce tsowa na sai ci ne ce ci ne ce leya na mu ga wai zo zo bayan ranar ji ga karfe da nan ba annan wai an bai ne annan wa ko yayin yanki kama kama ayi adaji bai na zan man da nawa tuta ko ta je lo be je matan be gu male ta yana amu mani kashi amu ma zanan mu na ci guwa a ci rukpa hokan ani ani gaga wotu na wame tumi ni we da suture da ni na zawangi waje kungiya na ke a tawaye ji da su ko ne yi yeri te shiga wa ne ya bacile ya zo umai la da cabayan na ani na ya allahu yan dandale ga ji dai ya wuro na nya ramadan ye ina na ona lugulu lugu ga ya e na gogan alama ji magga bo ga na ga je ga ya na gogan e bo ye ni ma ya te ci ne wo ya so ko ya ba ci na abe ke uga ji tabbata na imanji imanu uga ji tabbata ya bana wuji gama na zuci ji gaga nana masak mu doyi ba ma kɔn ne kan kyɛ na o ma kɔn ne kɔn ne ne ko ma de gɛrɛ o si wa bilayi la turu jaajɛ waa zu a ti lɔ wa turu jaajɛ waa zu wa bilayi la turu jaajɛ waa zu e kɛlɛ suga soko gai bata gani da alkhairi so so gai bata gani da alkhairi to ki da buja da kwa zuntuwo ki ma ya zuntuwo ina ya bada tuwo lokaci dai gi bani na dawo azun ga ke to ku tsoyi ken don ye ga ya dana e ku to aba da buja te ji kokari ngaga di shirka kiyo azun kina da na mishi lu gama na gwano kina da na mishi lu zayin ga gwano kina da na mishi lu zayin gwano kina da na mishi lu ba ele tete gwano kina da na mishi lu tupa shi dede gwano kina da na mishi di mo sokona idan kuki idan kemi ya na kami la da mi ke ge sokola kami o mi ga ja ni o mi ke ge sokola mi o na nye me za kuje la to e shi ka zu na na na o je je ka mo o je rice abi sha o je perpetua ni na o ga ji ji lo la ji ba ni esu esu be kan ba ni ba o o wa o ma ga je tu chi o to ga tete za guruji azu nga ke tsɔku tsɔnyi afe pratika yi ti ta tsa kewa daga tsa zu gama na na daga tsa gaza ya na daga tsa anyi za na daga tsa jimi koto na kewa daga tsa suwa ebo adi si na eji gbe gbangwa guta nini atharu sahaba adi si de mati arasulu sallallahu alayhi wa sallam gan malamu yada qawla zuri wala amala bihi falaysa lillahi hajatu fi an yada'a ta'amahu wa sharabahu hadisi naga iwa ni ko sahabe jo wuga ketu agutan ati di practical etu ala wogana ni muzu gamana tazam ni ma tsɔ gama na zɔn ɔn ti di anyi ko nga yɛ dzi o de ne tsɔ ne munguru wɔn aga gama na gɔ mo bɛ ge tsɔ batsiwo na mi nyi zaa mi ma ne anyi zaa egboro mo mo awon ti gɛɛ ube gada etu a itace e ona wula bici wuda zolo ba ndu a sai ba na waje lada nan wula kula ya ndu a sai ya nunga la waje lada nan wula tukun wo ga ndu a sai ya nunga wa waje lada nan ya mana a cika su ko ga wako yastami'una alqawla wa yattabi'una akasana wọn wá di dàmúwa ìlàlẹ̀ náà lọ́tọ́ ìmọ̀ àgbà ó lé èèmọ̀ nà gàmánà wọ̀ ẹ̀zọ́ káàdù tó náwó lágbòjẹ náwó ní ẹyìn wẹ̀ á yá bó láàbẹ̀ yẹn dóńdó yá kámi ní wọn náwó lé náwó jẹ ẹyìn wẹ̀ á ní ẹdọgbọ ọgbọ náwó jẹ ẹyìn wẹ̀ á náwó ẹkyí náwó jẹ ẹyìn wẹ̀ ọ̀sá gbẹmọ náà kọ́ ní láàbẹ̀ yẹn dóńdó yẹn mbà wẹ̀ ẹyà nà ọtú gọ ìmọ̀lẹ̀ wọ́n mọ̀ wọ́n lálẹ́ wọ́n lálẹ́ ndóńdó yẹn mbà bóyá nà ẹ̀sọ́sọ́ agàgà yẹn tó ànà ògàmọ́ agàmọ́ ní kò nà so wọ́n yìí bẹ́ tàtí ṣe kátà ẹ̀dá ṣí wọ́n yìí bẹ́ ládàládà yìí ẹ̀dá ẹ̀dá fíwọ́ wọ́n yìí bẹ́ dùkúnú ẹ̀ wọ́n yìí bẹ́ dùkújẹ́gbẹ́ wọ́n mọ̀ wọ́n lálẹ́ yẹn ndóńdó yẹn mbà wà ẹ̀ eki bacin bo mana madauna zandon da da mana ga gumba da waye ba mana wuce wani nana yi shiri jika azu da koji e gandon da na ga gana waye gaskiya a ga gaba nan lugwa yandon da na ga cile na waye wangi yandon da na ga shi tukuna waye wangi a ci gan ahmi za kamina ga bene ga 6 month ya gwani agwayin na shiga nan waga ji lissafi na shi ya ga wadana manya muktasar al-akhdariya huji lissafi huji ke gutotan al-ujubu was-sum'a wal-kaziba wal-riya ga sunan da fi'lu wan-namima wal-ghiba bata waga da littafi huji

kendo aga da ka shin ga kun ga ta masallaci tona wa da be practical shi kendo da kurje da da kwansu nan nan kendo da kurje me nya e e e e yi azu yi nan nan aji ga ye ni an kalin pa ta gbani ne to pa danya e yan ko ko danya e yan wa danya mama pa fo na wa ga to aga ne yo ko o so be e ɛmɛ ne wa yi ina wɔ gani kasi a kun awɛ gan yìnyɛn ti kàtó yà ɛbá bóyá bàtí ne kɛ ló ɔ ɛ imaamu na sheikh hussein mi ni gana mo yɛ gɛgɛ eti gɛ ikana ala adidie dɔkɔ ala adi adi daga lɔ adi na nga dalili futa ala o da ikan o ama o kpe atɛre ne da wa kakanka wo yi mpa ye kayi kadi ne mpa ye ɛga kwayo mini sharti wuta wuce wannan man lafiya zika na waya da nauyi nimfaye ada ke mun ga ke nimfaye na bagin don do aliyawa ma da sama fili wa ba na bagin jina ta ga ba ora wuki mo na se qur'an la yubdina zinata unna ila wada so wa masaci na yake ne wa be bayan eh ọ̀sẹ̀ ayé kẹ̀dá ètò àjẹun náà ètò àlọ́wẹ̀. táyì gan ọgbà àgbà wà gbogbo gan màná yìí kẹ̀dá náà tẹ ẹdẹ fi yí wà ṣe èbè yìí kẹ̀dá gan náà yẹ bọ́ọ̀lù bó kùn ẹ̀ kọ́ bọ́ọ̀lù zúrú wà tó ṣẹlẹ̀ tó ń ṣe ṣẹlẹ̀ tí ẹ̀ka tí ọmọ gádùn dé bá tẹ̀gbẹ́ wò dá hajj mọ́ láàmì tó gá gá gan ẹ̀kú tàtà nàgbà nàgbà yẹn tọ́mọ̀ ń tẹ̀ bẹ́ẹ̀ àgẹ́tò ikan na wune valo kami na ife lona yi le tuba thousand eleven. kanga ikan na kwa gana na kwa gana na jizuma gana jikashi tu cetu jikashi be gutu jikashi tu cetu jikashi be gutu na dole gumi aje odana 500 riyadi yoni alawa lo naira wa to kashi wa to gbaninna wa tọkasị wa tọwatu ajaji atu ndetcha atu ɖe awu awu aji ɔdzi yi asaaditi asaaditi ahetu adala wafu ɔmɔ ee mika ekpe ga na yi ka da awa yi ka da abo e, agami ɔfu ɔmɔ n'etita agamiti dzi yi ka da nisua ajị ɔmɔ na ilu ya ɔkasi go yes ŋutsu na awa ye tukpa aa ah, ah. ŋutsu na awa ye gba ŋutsu na awa ye kurɔ to yi kana na be ye tukpa ye kitsi de wo gan dozo o ŋu kanga do ani ŋu de dami ŋu bɔ dandan kendo awa ye tukpa ŋu dze ayi bɔ ana awa ye gba ŋu dze ayi bɔ ana awa ye kurɔ yi ŋu dze ayi bɔ ana k'a ga tɔ yi kawa ŋu dze ayi bɔ ye bena ŋu ju ŋu wa ye anfani mu ame wa ko olu alikɛ be ne ye anfani la ŋu yi yi na ye akwai mutane muka yin gayaye na wa da alike ya mi aga da so be ne da hannu ya ji amfani da yi ne shari'a ubawa o se mani sauki alawa wa mun ji sauki a ga alawa so be yi kai wato bo to ali ya mi a ti agbe o gaga inji o be yi kai ni kici ne na iti fi ci ne na o ga ya je ne

hankali ya yi ne shi ɓata so kuma gawa ma farata na mini kitabin ku min shai'i ade ne inu gwa alkur'anu na ne gaubi na ya kawo kya wake kya kawo latuba wa latuba to udabo amma ne yi lagwa pabe na ku ilo manya na ube ba ni униyaboards prawd covering the United States and sees a TA емуTS decade as a Dehrianan radical human History ke lewu ya ni ga a ci ga ko amma o ga sabun za sabun za wada duya ga wa a'lamu bi muradi kamin nan da ya ni fe ga ga muci aga ga md md na na ke turanci na alawulo kama na kamawa maga gada amma ka waje karaya mu ji wa wo yana kreti md na yana wa ji na ci to lu da mauci ga yau atsirɔ ke amele bindi ya hɛrɛ kan bindi amele ya bibo amɛrɛ kan alewu tati ɛnɛsɛ wo maga lo ama kawaji kalaya ŋu diɛ ne yi kpa itsila bindi di namba ma to bidawo kɔ emirɛ tiɛ bidawo na ŋu ŋu ka kpa amɛrɛ kan. lọ́gbà gányínú àti yíò yàgọ́ wọ̀lẹ̀ àdámú ni mana ye bàtú yàyí dáadáa kọ́dí man nà ga wà alẹ́lẹ́ mú mi nínú ẹdí bà á sàfihì yẹ tìlú bẹ́ẹ̀kì ngada tanzilu littafin tanzilu likitabi minan layi al'azizi al'azizi ebe o ga so da bando se je ndo ci gu tema wani ni ujie awe mi guci ye je mi kiyo ye ji mi guci litafin wuyo tanzili ko tanzilu azizili ko tanzilu likitabi min allahi al-aziz al-alimi so kwa mini ŋu dzi ebe zã ke wòmeke ya mini ŋu dzi ebe mi ke eye ya ɖe katã wo be wo gã ŋu ama wo ɖe ada gun ɖe gun tu wo aɖa dzodzo fi asiame asiame gã ŋu yẹn ne tɔba ŋu be sokoe ale ta titi ku tún ne ne dɛsɛrɛ liki ŋu bo na ne soso ko na zawandi ɖe bo dzinu ɖe bo bubu aɖewo na dabba dabo ɛn eh, sosonji dabo ɛn eh, fufunji dabo a ci don an yi gaga dabba ma larabci o nya kunyi tata su kwata gan don da dabo make no jin don da dai alim wato gafir zambi laifi wa yau ga gaggatuwa ma je kumi ga min fa da fa ngba ye gungu ani ga ga nyene wa nyi pata nje na na wa nya nyi zo ani unye nyi bia wo ma ke de ke anyi bia ke shekaru gba ni na unchi daji ga soko ni aji bia fabe mi za nyi na mi tarapi na za nyi na mi gira yi na fabe mi e ba soko de ji wo na fa ni kashi mu fa wa ọmọ àgàgà fífá ń tìlú fáwọn sọ̀kọ́ jìnjà ẹ̀zá annabawa yìí zúnjì náà annabi sọ̀kọ́ yìí sọ̀kọ́ tí gaga afọlá ẹ̀túbù ìlànà kí lánà annabi tẹ́ wàìsítàkàfìrú nù bẹ́ẹ̀ bá nánà náà ẹ̀jẹ̀ anigá náà mọ̀sọ̀ ẹ̀jẹ̀ yẹn mi ẹ̀yà azú jìjì anigá wọ́n jì zúzú náà azú àjèjì náà wọ́n ẹ̀kí náà kí àkàyà bẹ́ẹ̀ tán wọ́ àyàn ẹ̀jẹ̀ bàgá mi fáà kitso ce wani bada mai jikan egwa na betan e da fi fana wadi wi gafar zam mwai fabe kuku na oga kunne mwai fabe yeba na oga gbaune mwai fabe tuto na oga tufiye ne abili tau abil tau wọ́n mọ̀ gáàgé sọ̀kọ́ mẹ́ẹ̀jì bíi à wọn àgbà náà wọ bẹẹ zita mi nìyà n'eji jí náà àmà jí bẹẹ alima tó ṣe bẹẹ dá jí náà wọn á jí káyìn dá yà zà n'eji jí náà àti ká jí bẹẹ náà ẹgbẹ náà ké mọ náà kàtó dúró dá jí yà zà n'eji oṣù jí náà ẹgbẹ náà ké mọ àti bẹẹ lùgbà wà náà. inna allah yuhibbu tawabina wa yuhibbu limutatahhirin wọn àsùn lọsọfọ wọn àti èjì bàtọ ìṣìyà ye faga muci gani ire na tete na ja da fi jawo ke titi guni gbangbalu gbe ke me ya ndo na elu la be ku ayi be elu gigi maganna ewo boka ata ne meje ne gimi ne to chalo bala ji krete ne ne na tuki wo to ku lu bala tu ba ji eje na o tiga e e e zagi ndo chiyo muto saki ni cici a baji yago wa ni ke muto cici a maci muto le ruci gobe muta ne je daji muci da le nuwa mafewu muci adisi mata muci da le gogaye unde go goga muci agada goga be gwanzaji ebora ina ga fun gwana ngano ga fini ye goga ko wani nuwo makini ya wogau wuce aya ya gwa bebi cin landa nini ngwa jide wọn tẹ agide bo wọn dẹ tu dẹ si gidi ne lalaye wa nuwo na e wa fina eni wo fun furuji wọn tẹ gẹ na lawo gada wogau na nga da dẹ si gidi ne nan na fiye wa da kwasi kwasi na fiye la pani je dedede na fiye la kami fiye gada idanaga tonu ọtí wọn wọ́n fi bẹ́ẹ̀ yìí wọ́n kọ́. mfe layi da haika mfe gada gushe ni yan gogan nan mfe to nu fi bo mfe aka mfe tiya yi wa la ya shi da fi ya shi bi fe fe ki so ko ga ga ga gini ali je nu go nana ga tso ka min mu la lo tun ni nana ga gimi ni wani zai ga wani su sho za wuce kashi mu ja cha nan na bani ba wanda ali je nan wa ga wuce ga gufo guni a ci be fa ben nan ne yi nan lana na wana na arufo guni ni wana aje gimi na mutu aje gimi na ebe na wa soko la gan soko gan mu jiwa ma bu jiwa ke khawari ji na bo je aga da na ndon na no ye na na da na bu da na gimi nu ke ga gun na on nga ma elewu da ga ga zandon do na jabi da bo ana mu jigimi alijanna mana ala je ji wazi nan sannan da na da wazi ba wuce ba nan wuce kina aljanna ma ya ji ni wuce da ba gaba sashe ya ji wuce ji ba gaba yawai na ya gana wa ta gana na ke ba na wuce mai lona sa'ad da rabin masana so cali wa ube kasa ta ma wazi ya je wazi ya fiye gato sannan da na da wani abu bai yi yana wuce kina aljanna na mi da abubuwan sashe ji mi ji da abubuwan

sokulu bai ji fahimta gaske mai lame tu soko ga gafere zambi ne fayan nye zulmi na gaji na kabili ko tau ime gwagwa ta zaga tagwan e zanen ye babe na ya fa tafi ilu abu e pa zanen ye babe na ẹ́ àwọn àmọ́ etí kan ní ìlàjì kabana ìkà náà gánà wà gán náà ń fi mí òbò kan fi mí mú etí kàgbẹ́ tí ó ń gá gan sọ̀kú fàbí ìjì kara yanayi ga gbọ́ ìlànà zuma náà tani jẹ́ ìjì kàtúnyà yìí bá bọ́ nínú ìfúkẹ́ yìí adami na wani soko dina ana madi katu eh baci na soko lulu ba mi to yana wutana to yi to yi to shiga wa ma bi aci soko ku be to ya ci ana na waje hadi mini man na ya ji katu ya yana na muallimu dawo da ne ti shida nan na alama ka gikini atalu ngai khalifatu malam majahid alifa ya malam majali umar yusuf pàtàkì man na zika tún gbọ́ kọ́nà nga yi muallimu man ya sakshe ya sini de make de da mini man yobe ya sakshe ya lamin de mi de e dasa ni kiyo e ba ga be agafi bo agaje mo so ko kun kiwi be ni ale mala ya lami laye zandoci ga ide bibe yanna le alkhabar lo man ya kai da jiga yahtamil eh yahtamil sidqa wal kadhib aga ga ganne ga sayo muji wa wa ta ken do asuna muji wa ga ta ken do asuna ile be jiji ya ku ko gutu labar be de yan alkhairi àtẹ̀yìn làkín ló ti dùn sí ẹgbẹ́ òyò tí ń sọ̀wọ́ dìbò kéde onúpé gbọ́n ilé manaru tv yé mọ ewo manaru rédíò gàgẹ́ sọ̀wọ́ dìyó àmọ́ àwọn ilé bànáyìn làjíjì yé kan bàjíjì dẹ́gbọ́ ẹ̀jẹ̀ wá sí ní yá bẹ̀mí nu pé yá jike mi lànà gàyà yín ní gànà ẹ̀ ẹ̀ nàmẹ́yìn jù tùnà ní àjọ gàmánà náà labarin na mamajin bai daga edikoto abuja ebano a tukpa makanta na ga yi tafsiri ina miji kawai yi wani wuya lanauye na ga waye tv ya kama pata kpata alaye na kuma lanauye wiwaye bere nye zane gagaya na ya kama pata wo eh la yin la ju wo re du shi e ngba na ba ju le ja ba na la yin la ti na gana na un ga re di o la mo ma ke ai to e ki lo na ne na ki e sa ga ne be ba gi ne ga da one ke lo muallimu gana eh eh na ta tu ren ti shi pa ne che be matsa ene ne na ki ga jina ba ki ga jina ye ba ina ki ga re ju wa je dun nga ya tsanga ya waye mu mi ga ta turanci wuce nan ma tawa su ku fadu kai da shi da wani alacici na iga lamini wa ga ipiya jiniya ya bana ya wawa ga alada wuyin ya kama majiji bwa le ya majiji bwa da ga majiji bwa da ta ta ga musulmi shi da ban dondo e shi min dondo ma musulunci da mu ana bani sha'arul islam au sha'airu din inda waware adega ci na ya state le na eduke mai ma aboga yi namba wayi ebolo a o da pass ya committee ya dawa ci a na mala yakubu musa kafanca sautu sunna maoro da paasi ya niger state ya ni gaya ne babu li ala nauyi tafsir ya yi tsazun yi wuya na lo abuja na to rediyo to tv ya da bibe kashi ide bibiya yana ji a babi shi na ji na je duniya ya yi ya a nan zabi ya ide na je gani babi shi na wọ́n jẹ́ wa kọ̀míṣínà ìrìn àti ìdù wá ìrìn àjẹ́ wa mínísítà bàjẹ́ wa mínísítà tó ìrìn àjẹ́ sọ́mu olúṣe bàjẹ́ wa sẹ́nẹ̀tò ìrìn àjẹ́ sùdù wá wọ́n jẹ́ bàbá bo àdìgbẹ́ ìrìn àjẹ́ ìbùbọ̀ wọ́n jẹ́ bàbá bo àdìgbẹ́ ìrìn àjẹ́ chẹ́ǹtù chẹ́ǹká ẹ̀ bá dín káà ní mo sọ̀kọ́ bẹ́ẹ̀ bí wọn iná ti dùn gan wọ́n lè mú sílè والمسلمات أجلو والمؤمنون والمؤمنات هذا أقول هو أيضا هو تشي نبا جيجا جوا نبا جيجا جيانا نبا جيجا جوا yana keda ba zo beganci na ogana da bee me waya cewa kawo da da biya a ga lupa a ga karatu ya wa ne wa nga le wuta bɔ ŋdi mi ti bɔ bɔ ŋdi fiɛ ɛfu ɛmɔ awa ni karatu na ma yie dza bɔ na ma gun awa ni na elele tsi ayi afi elele ado ku ega wo tsi ma ayi awo afi nufi wo gã atsɔ ma do ku kemgbe yi adana yi e tsi afi ele anu dɔ gba soko akeke mgbe yi etu yi yɛ mi ku yi na. daga bina wagwa eh, yanki cewa da yake wani bajin zafiya kai gishi gagagana na ga yanki ci fafa ya su ba da kiyaye lelebe na e sassadattu a ci ga to ba ganga na eto ga dokon ya uka na ọya ji na wuto ta gafi emi eh, o ga lupa ngwa ya wala ọda ya koya ibe makanta ba ka o kemi ti ana wutɔ ni deede ala tsabu alo gan sosiali wuye gangan etolo ama tondode na yi ne ibe wa ima ke wa ọmọ bọ ga de alakairi nu gbaza ne wọn alakairi nu pie ebo ibo adzɔ ŋdzi bo ibo tàwọn ibo ibo esua na ŋdzi bo adzɔ adzi katamba ko ibo ama atsi lọ. na uga ga idaji ne katamba koyi katamba koyi na etuna eja inda bije lube islam ke olu nene na mo gan etuna ba dije lube wini ba ni no so wa ju masallaci en tugi abuga eji sallah en zuro eza la asar shi ma abuga eji sallah yan eto azu yan so mo throughout abuga eji tarawih o amfani bɛ ka kan ba ko ne gɛn b'a bɛ ka siw labari dɔn ɲɛnɛ kɛ gan ci na darekitɔ maa bɔ sɔkɔazɔ b'anw de mal abdullahi dan masani ya baaji mo daba ce ko ala diploma ala da yayin na fi makanta ina ɗe ke kaganci na ba na ya ji katun fina kenne kayu ne kayu ne kayu na wa kuta wa gabe professor jagabai kuma o da pass ya da na da ko wuce ona ada la ne ya ji katun fina chale ade kashi ade wa gumeni kashi wula gumia yana ke kawai ne ba ne ya ce da diploma section na don nga gumi ya na ya na ji diploma ga yake kashe wa yake ka ya be gumi ya na si 2018 wani o wani gumi gumi 2016 ko yana kenan kendo igbayin to atun na chana toyi toye to zaji fi dai bona to zaji fi ba bona to zaji wo wona in ji kokari ele ga bayan da cagumi le zuli da ta katanu idan ga ya ju ga yi kashi wa ya ja wa ya ja kashi ga ya ji e zani zani fa e wannan nan na rugba ni da ni makka bɔn ye gɛgɛ bɛ edosi tiɲɛ kun jɛ yi la ni bala lawuyɔ makka ɛwɔ e ne ye gɛgɛ ba nana kawo di karaya o ka bisi y'a fu miliyɔn ka tɔn e e a tɔn mun tɔn ɛ bo ye bo daa ti ni na a ma tɛgɛ ye dun bɛ sutura ne la dun to sai dai ba na yi bi da na yi magan yi mai yuka da yake dai to yi to ya ga na yi wo ya kun wale umuratan ko fa innahu ahabbu zinata ila shaytan to yayi da gidi to ba gidi ya to kaya juru ne ga jinin pan e bana shaytan ya ne kino yayi ja sai ga kaya juru la da ta kaya juru ga jin ba shaytan ga na wai panin ce lo yayi shi na ya baci na tsumiya a da to lokaci na ya ga da to class je wala ume bebe ume bebe nga ga ye jeba so ko ji ma ko wu jeba e bolli ne wa la musulunci ne e jina wuji e to ala win ya musulunci ne e jina be dressing ne e ji ce ji musulunci ne nga yi waga yiwuleyo na yi ga ga mitu kai musulunci be dresi na musulunci wani ugun yi gan ula yi keto gan umala yi de gbaga tun gan iyakum wani umurata to ba je to yi zade ne de tupa ete abe kaya juru ladana kai fa inna hu yele juru kara kaya ye ahabbu zinatan ila shaitan mu gai kaya nimpa na ba shaitan gana shaitan ga kaya zuru mai pani mai wato ga ga ma pa da a cika to ga na fe na qala karinu a cika ka kuna ga ne ga shaitan yo shaitan yo shaitan na rabbana ma atokaltu man majalu agan mutuwa mawo alaki muda safuna walayu dana kamu walayu dana kamu le biya adaga yoga kaya duru ne pani mbe ilo yiyo nga me la da gwada ye chindabu nga me la da gwada ye fimbo nga me la dana kace da gwada ye gebo nga me la dana ka kamana ce mai zuya zane na nga me la dana ka mi ce ji paza wo amma ga yi gunga jima ramba rambana ma to kai tuni diwa lakin kana fi dalali ga bo na ma kinu so ma ni lungi ga pogu kemma ga lugba obe to an kiani wo be shetani fe de gbo mi mo so ko fa bi be ni so ko ye yi ko e gwa lu ye ta ya juru la ga na ka ibe ga ramu ya e ba na ba ga ga ga ramu aga ga nnaje na majega kici otu allah na jega aga ga nnaje na mabiya kici walau na biya na walau kashi na gena ina ta he ima duba ga nnake ya tiya anaji wani dawo ga amma ga yana magwa ga shi na biyu ŋudzie ŋu ba tsinia dure si nye ye ne ye dzitse dze adi ni de zi ni ye ki na ye tsi ye si ma kan si ela ye gbagã ela ye ba dzidzi ta eka ŋdo tsi dzi ba aze ye na dzidzi dzi de ni hali ma mi ne kan do ba ŋbe za ne dzi ka to ba ŋbe za ne dzi wa zi ne awa ge foto ye ba adi ŋdo ŋdo apɛ ya da a tsi imaga umagan ga ya ji umajaci a ti ga ọgbọ̀n sham ọgbẹ́ ìlífà kú wùzù lálówó a ti rọ ìyàfẹ́ sọ́sọ́ fi ọ́fíìsì ọgbẹ́ ti sí mọ́álì mọ́gá sáàdì àtẹ́ọ́ sẹ́tù fábí sọ ìdára kàkẹ́ náà soci albarku da boyayi soci albarku da boyayi ya lawa ya caba tunna layani ta ci tunna ẹni gbóyè tunna ya aláwọ jinwu zanke wọ ọhún dán sọkọ fàbẹyìn sọkọ gbìyànjú fàbẹyìn nana jimayin ni gbìyànjú nana jimayin ni gbìyànjú nana jimayin ni fàbẹyìn nana jimayin ni sẹyìn ẹsẹ ká dẹgẹ kí ni wọn ni.